Um, who are you? My name is Jola Oluwama. Ọlọ́run ìyá o! Eh? wo, èmi ni máa jókòó pẹ̀lú ṣúgà níwájú. <laughs> Ìwọ náà ń jẹsẹ̀ mọ́. Ṣọ́ọ̀gì gàrí ní kíchìn ni. Tó bá débì kan wàá mọ̀ pé bóyá bẹ́ẹ̀ yẹn ó bẹ́ẹ̀ lára mu àbí kò bẹ́ẹ̀ lára mu. Ìwọ náà wà àwọn méjì tó wà mí. Ìwọ ló wà láàárín. Òkú lè ṣe See you some other time. All right, sugar. What about what we shared? You can't love him. He's my husband. Okay, tọ́rẹ ẹ bá dé to sin tó bá ka ìmọ̀rù position ni àbí tó kárú ọ̀rọ̀ imú what do you expect her to think? I want tó bá ṣe àwọn tó ṣẹ̀ làwọn tó ṣẹ̀ máa ń pè mí pé kí n lọ pẹ̀lú tó ṣẹ̀. Ọlá mi ṣe decide last fẹ́ pa fóònù ẹ̀rín gidi fóònù ẹ̀rín kò wọ́n jí. tẹ́lẹ̀ ẹ bá ti dà ẹ́ lóògùn wọ́n fọ́ lẹ́yìn lọ́wọ́ kan fifty fifty nìyẹn kò sáàyè sọ́ọ̀rì fẹ́ nìkan ẹjọ́ máa kíra yín sọ́ọ̀rì sọ́ọ̀rì judge the life I live. Cause you didn't make me, you can break me. I'm meant to be treated like a queen. Cause I'm beautiful in my own way. Oh, don't judge the life I lead. Cause one man's, one is another man's boy. Life is a radio. Tòótọ́ tọ́ka sí mi, ẹ̀yin tọ́ka sí ìyàwó mi ló gbọ́ngàn ni. Yeah. Good morning. Hi, good morning, sunshine. Ṣé dada ló jí? You can give me some sugar before you. Listen, listen. I'll see you when I come back, okay? But babe, uh, uh, it's one long, it's too early now. Hey, eh, hey, Majika Shomiru, calm down, calm down. Listen, listen to me. Wait, wait! ṣé tí mo send link sí ẹ pé kò wá ṣẹ́ lórí ẹ̀ tó open why didn't you open it. wọ́n ṣe yẹn later now, wo babe i'm talking about it. wàá ṣe later. Mm my boy listen to me tí mo ṣe ń lọ yìí tí mo máa fi padà dé sínú ilé mo fẹ́ kó ti ṣí líǹkì ẹ̀ kó lè ti wáṣẹ́ lórí ẹ̀ ok. all right mo ti gbọ́ breakfast mi kan. go on kitchen. all right have a great day at work. ayabanga. that's it. ayabanga. what's it. níbi tó jókòó sí ni ó ti jẹun ibẹ̀ ni ó. be doing our afternoon shift this week. But there is some we do Listen, what are you doing? How dare you keep me waiting for two hours? For two hours of crying out loud. This is what you do every time. Nǹkan tó máa ń ṣe gbogbo ìgbà nìyí. Má bínú now, I'm here now. You're here báwo? No, sure, but mi mean, nǹkan tí mo fẹ́ fi time tèmi ṣe ni. Ní sùúrù, Listen, we can't be doing all of this. We can't you saw okay listen ṣòro bóyá nítorí pé o ti ní change díẹ̀ lọ́wọ́ rò bóyá o lè máa gbá mi kiri bíi bọ́ọ̀lù ni listen i'm not doing this no more i'm not doing it no more i, mean i'm like i'm done with it. wait kí ló dé i just lost track of time i'm here now calm down now abba oya má bínú jọ̀ọ́. listen listen you have to listen to me i'm the man right here okay you have to listen to me Very well. Just take your phone and lose my number. And don't you ever, ever call me again. I'm telling you. Okay, wait, wait. What about the money you asked for? Like, I, I, I Listen, do you think, do you think you can just buy me over with your stupid money? No, no. You go to hell and rot with your money. Don't ever call my number again, okay? Just get out of my way, man. fún yín pé mi àti ẹjọ́ ń jáde láti bí oṣù mẹ́rin sí mo lọ sọ́dọ̀ ẹ̀ lánàá mo lọ bá restaurant láti pàdé tẹ́bárì bó ṣe embarrass mi ó kó pàrọ̀ lé mi lórí o lóò ṣe mọ́. ṣé ẹ̀ ń já títẹ́lẹ̀ ni. rárá o kò sí kókó tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀. tó bá jẹ́ pé òun lọ lọ fẹ́ fi ṣáde orí ẹ̀ kò ní lọ bó dẹ̀ lọ òun fúnra rẹ̀ ló máa padà wá bá ẹ̀ just calm down everything will be fine. Nígbà wo, Son. Nígbà I promise you, son. Just take it one step at a time and never give up on yourself. Are you with me, baby? Yeah, mo wà ń bí màmú gbọ́ ní mà. Ọjọ́ wo ni kí n máa retí ẹ? Àbí kí màá ti No, no, no, ẹ má wọrí. My Odyssey is the next week. Is that a promise? Yes, mommy. I love you, mommy. I love you more, baby. See daddy bad day. I'm a belale. Take care of yourself. All right, ma. I love you so much. Odabo. Oh, don't judge a life I lead. Cause you didn't make me, you can break me. Cause one man's food, one man's food is another man's poison. Life is a radio. Toro toro kasi si mi, ẹyin náà kàn sí ìyá mi ló pọn gan ni. Yé bó ti ń bẹ ní líìkì níbẹ̀ ní gbàǹjà. Àrùn tí ń ṣoṣù yẹn kọ́ ní ìṣọ́dún. Olúkúlùkù àbí tiẹ̀ lára àwòye sọ̀rọ̀ bí ọlọ́run different dramas in different homes. No way! Different strokes for different. am I dreaming? Oh my god! Melody! Ami! Melody! <laughs> It's alive! Jeez! Oh, oh my god! Girl! look at you you look so good. Ah. ó ga fún ẹ àtìgbà tó ti marry ó kàn dà wá nù ó kàn gbàgbé wa ó ti gbàgbé wa bó ṣe jẹ́ ó rọ̀ ọ̀fẹ́ ní council flat ó kàn gbàgbé wa ṣá. máa kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ actually wo mo lọ síbẹ̀ yẹn padà bọ́ sọ pé ó ti mú o. Oh, oh girl I had to move. Everybody was leaving, so I'm not gonna work well. Life goes on. I gotta go. You know. Look at you. Hey, kí ló ń ṣẹlẹ̀. How's married life? Oh. Lọ́ládé. Oh. oh kó dè <laughs> máa wo owó lunch break ni mo wà ó dẹ̀ ti wà over if not èmi lè ní ló bá tẹ̀lé mi délé mi. Hmm, ó yan ṣe problem tí ìbá mọ̀ lẹ́nu ah, ah, there are plenty times now. ìbúlẹ̀ tí ń ṣiṣẹ́ ń sìn ìbúlẹ̀ tí ń ṣe. Ah, ṣe mi ò ráyè wà lájà rẹ̀ mọ́ láti lè <laughs> mi ò lè ṣiṣẹ́ ní oko. láyàdé o ti change o <laughs> change o yà fún mi ní nọ́mbà yẹn. bí fi nọ́mbà yẹn sí fi nọ́mbà fisi fisi fisi fisi i will see you soon i'm gonna call you. Oh yeah, oh yeah. okay. okay right. I have to run along. Oh, friend, good to see you. <laughs> All right, bye. Ibi kan ṣáà ló máa já sí. Máa kú máa kú nígbà wo ni máa kú òní. Oh. Hey, baby. Mm. Mm. How are you? I'm good. Oh, I'm tired. I know. Oh. Babe. Yes. Kí ló waste the whole round ni? Eh? ṣe bí more prepare ẹ̀kọ́ fún ẹ lé. to prepare yẹn wò mí jẹ. Èyí mi ò jẹ. Táwọn èèyàn bèbè, me nígbà tó yìí máa ń toast mi kiri tájọ ń gbé ní council flat yẹn. in fact oh my god she looks so good. a ah, bá rojọ́ rojọ́ rojọ́ ó ń padà lọ síbi iṣẹ́ ni ah <laughs> i'm go next time. as in. uh, then she wanted to keep talking. what does that mean. it means that you are jobless. Mm-hmm. yeah. ọ̀sùn bá níṣẹ́ ni lọ́ládé o ò ní máa jáde smoking eating talking to people on the street o oh, ní sẹ́ni náà kan tó fà á nìyẹn yes ṣé mo parọ́ mọ́ ẹ èmi máa jáde nínú ilé every morning máa hustle lọ máa ṣe wàhálà lọ mo fún ẹ ní link kó lọ wáṣẹ́ lórí ẹ o ò ṣíwò hmm? ṣorí pé wàá jobless o ò dẹ̀rẹ́dẹ̀ àti wáṣẹ́ o dẹ̀rẹ́dẹ̀ àti ṣe nǹkan kankan fúnlé ayé ẹ. now listen mo fún ẹ di òpin ọ̀sẹ̀ yìí you see by the end of this week hmm, tó o bá lọ sí link yẹn kó o wá ṣe lórí ẹ̀ ah <laughs> inú ilé èkó nígbà èmi àti. ibo ló máa gbèmí àti ẹ no sọ fún mi ibo ló máa gbèmí àti ẹ please jọ torí Ọlọ́run má ní mi lára mi ò fẹ́ stress at all and mind you mi ò lè ṣiṣẹ́ nine to five má ní mi lára tí please please wọn ò lè ṣiṣẹ́ nine to five. ó máa fi ṣe sọkọ nù. àyàbọ̀ǹgẹ̀ ó bá pépé ẹwà nìkọ̀ọ̀kan náà fi ń ṣe é àfàìmọ̀ kó má fi ṣe rẹ̀ tọkọ lù ó yẹ kó mọ́. Hello, love. Hey. Is everything okay? Mm, it depends. Eh? Oh, tètè sọ nǹkan tó fẹ́ sọ wo mo busy mo ń ṣe nǹkan lọ́wọ́ mo ń type àwọn nǹkan kan lọ́wọ́ ń bì báyìí ni. Ó ṣe mọ̀ pẹ́nu iṣẹ́ ni mo wà. Babe mo sọ fún ẹ pé ó yẹ kí èmi àti ẹ jókòó ká sọ̀rọ̀ òun fóònù dọ́là àfọládọ́túnla fún mi. gbára fẹ́ ṣe gbélé ìdá àti ẹni time láti jókòó. sílé bíi tọkọ-tìyàwó gbogbo ìgbà iṣẹ́ iṣẹ́ iṣẹ́. ó dà nǹkan tó fẹ́ sọ nísìnyí ṣé o rò pé this is the right time láti sọ. So? okay o ìgbà wo ló tún wá dà o gbogbo ìgbà iṣẹ́ iṣẹ́ we hardly even see to meet her husband and wife at home so I don't really get it what do you want me to do. I don't know but I think uh, I'm not ready for this right now please I'm still very I'm, I'm very busy ah babe. Oof. but you know what I want us to have this conversation. Cynthia, is that too much to hurt you? Yes, it is. <sighs> wow. What's going on with you? I need to know. Lawrence, I'm busy. Eh? That is what is going on. Okay, fine. So, I just want us to have this conversation. What is it about this your conversation that you've been blabbing about? Okay, tell me. Tell me, I'm listening. I'm all ears. I think... Uh, babe, see. Money very important call. Call at your attention. Really? Can you really? it works stuff now. I'll talk to you later. Bye. Ah. Hello? Ah, let's take a call ọ̀hún kan do Don't judge the life I lead. Cause you didn't make me, you can break me. I'm meant to be treated like a queen. Cause I'm beautiful in my own way. Oh, don't judge the life I lead. Cause you didn't make me, you can break me. Ooh. one man's food, one man's food is another man's poison. Life is a redo. So, so, so, so, so, so, so, so, so, so, mílìkì níbẹ̀ ní gbàǹjà àrùn tí ń ṣoṣù yẹn kọ́ ní ìṣọ́dún hmm, olúkúlùkù àbí tiẹ̀ lára àwẹ̀ sọ̀rọ̀ bí ọlọ́run hmm, different dramas in different homes yeah, yeah. different strokes for different folks the architect of your ordeal. Don't be the product of someone else's thought. Majasi Koto, Majasi Gege. Shay, Shay, man. Red, no, Shay, bro. Man. How you doing, man? Kí ló ṣẹlẹ̀? I'm good, I'm good. Ẹ tún ti gbede. Brother. Kí ló ṣẹlẹ̀? Mo ra wẹ́ẹ́ bí shirt méjì kan fún ẹ o ṣe pàdé mi bẹ́ẹ̀ tí ń rí jàre yóò lè dán mi kí ló ń ṣẹlẹ̀ joggers ah! oh, ah, mo bá ìgé ẹ̀ka náà oyè ah o ṣe pàdé mi o ṣe pàdé mi ọmọ bẹ́ẹ̀ ti rí náà bẹ́ẹ̀ ti rí ọjà ìfọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ Lucy pé. Lucy kẹ. Lucy na. Dude, stop talking about Lucy here. Lucy ti time Lucy ti kọjá now. Ah, bro, Lucy láti gbà o. <laughs> Máa wo gáàdì ṣá. Báwo ló ṣe rò pé gbogbo eléyìí ti wá tó dárúkọ Lucy? Lucy báwo pàdé mi? Lucy, your girlfriend. That's what I'm talking Lucy about. Lucy to kọjá now. Lucy's broke, man. I don't ah, deal uh, with broke no, no, girls, no, no, man. No, no, ah, ah, no. Ah, no, yẹn ni o Lucy tried now. Yeah, she, she really tried. Yeah, Lucy tried, but Lucy's time is over, bro. What are you talking about? Ọ̀gá o. Ọ̀gá you looking so fresh, man. Where you dey oh, go? Ibo ló What lọ you mi. Oní déètì lọ́sàn-án yìí. Àṣírí. Ilé àti pẹ̀lú Tinú lọ́sàn-án. Ṣóyè. Tinú. Yeah. Ọmọ. Same Tinú. Same Tinú. The one Tinú. Bẹ́ẹ̀ni. Brother as you fine reach. kò sí i love know that's my girl and i love her so go away. why did you do like this. ọmọ jẹ́ kí n máa lọ friend for real. ṣé o mọ̀ pé olùkọ́ ló this same thing. Even if I jáde ló Jadi, kí n bá Tinu ṣeré ìbò fèmí àti Tinu i got you come dey go come dey go. o màá rí ẹ màá rí ẹ tí n absolutely man you have a good one. kò ṣe pàdé mi. rojú mi ni. ẹ mú rójú ẹ kí ló wà bẹ. mo lẹ́yìn make up lórí YouTube. <laughs> Eh, lọ́ládé o lẹ́ make up mi báyìí. yes. ṣé o wo mírọ̀ tó bá wojú ẹ o dàbí ojújú kàlàbà wọ́n kọ́ tó ṣe sójú náà ah, moreover ṣé make up ni mo ní kó lọ learn lórí YouTube answer me ṣé kò tí mo kọ́ lọ lẹ́ẹ̀ lórí youtube nìyẹn i told you lọ sórí youtube àwọn courses wà nbẹ tó make sense o lè learn graphic design and some other courses wà nbẹ tó make sense wà learn wà earn certificate wọn and you start working lucrative courses o wa wa lo learn makeup? up lórí youtube makeup. up o tún wá fẹ́ learn makeup? up o mọ̀ ṣe o kọ́ tó ṣe. wo tí bá ti learn makeup up yìí tán mhm. mo máa ṣí make studio ńlá. Mm -hmm mama ṣe mi kọ fáwọn celebrity àwọn top celebrities talk about Funke akidele. Mercy Aigbe gbogbo wọn Yeah, tó yẹ ìmọ̀ mama ṣe mi kọ fún ah you get it <laughs> yeah. Oh, ò ní tìjú o. ṣé make up ló kó ẹ kan ṣé kò tún fẹ́ lẹ́ẹ̀ni ẹni kó tí mo ní kò ṣe kó why you wasting my money kí ló rọ̀ pẹ̀lú ẹ̀ lọ́la why you doing this? wo make up tó ń kọ́ tó ṣe sójú ẹ̀ ṣé bọ́ọ̀ yín ṣe nìyí. Eh? Don't despise my humble beginning. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Ó ní kí n lọ ṣe nǹkan mo tún lẹ́mìí kò rẹ̀ tí wọ́n ní lára ìjọ tó yọ lọ. for Christ's sake, o ló lẹ́ mẹ́kọ̀, o kọ́ la sójú. Àfàìmọ̀ kó máa fi ṣe rẹ̀ tọkọ ó yẹ kó mórí ọkọ wúwú arẹwà arẹwà ẹwà nìkan kọ́ náà fi ń gbélé ọkọ. nítorí sùn sí sálẹ̀ jẹ́ ká lọ sókè kọ́mọ bébí. Come. Yeah you see everything tí mò ń ṣe fún ẹ nítorí tiẹ̀ àti tèmi okay you are a smart intelligent and a beautiful woman hmm? and I want you to be a successful and not just my wife. Am I not trying? Ah, baby, you're try. No, you are not trying. Eh? wo adúrò owó tí mò ń ná sórí àwọn courses tí mo fún ẹ ní links yẹn ó ṣe nǹkan kan náà ó ṣíwò ẹ eh, kò yẹ kó lè tó báyìí now please. Hmm? I don't like that school. okay mo agree pẹ̀lú ẹ pé o like school yẹn but these are courses tó lè máa ṣe láti lé lórí system it's as simple as abc. Lọ́ládé you know I love you so. Mm. Cynthia ṣé ò ní ni. Hmm. Lawrence. Yeah. láti bí ọ̀sẹ̀ mélòó kan ló ti ń disturb mi wípé uh, I need láti ní conversation. Of course. So your mighty conversation náà is, is is that all. ṣé kò tó nítorí. pé kí n lóyún ká bímọ. of course. Hmm. Lawrence èèyàn burúkú ni ẹ o ah ọ̀dájú ni ẹ o ní kí n lóyún ó dẹ̀ mọ́rúṣẹ́ tí mò ń ṣe. how much that will cost me? Eh? the two good years ni career mi ma fi suffer fún. Ah. <sighs> Are you not my wife? So, so what if I'm your wife? Kò ní sọ́mọ́nu ilé, kó tó ń sọ fún mi nìyẹn think I don't have my own right to my life, right? Pé pé mo ti jẹ́ ìyàwó ẹ̀ and eh, career mi kò tí ì dé peak tí mo fẹ́ kó dé. So now, torí kò tí ì reach peak career ẹ̀ so wà ní tí bímọ. Yes. <sighs> And um, Lawrence ó dàbí pé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látẹ̀kọ́ ó dàbí pé kò yí ẹ sórí kò ń ṣe pé mi ò ní lóyún but i'm not just ready yet okay torí ẹ̀gbọ́n ni mo ṣe ń lo gbogbo àwọn eh, birth control tí mò ń lò even ìgbà tí bí ẹ̀ẹ̀mejì tí kinní yẹn fail mo láti lọ tètè lọ lọ abort oyún yẹn dànù ni. what. babe see is my body and is my choice. Eh? When I'm ready to get pregnant, I will. Cynthia. I've been coming títí ẹ ò ní ṣiṣẹ́ mọ́ ni. Cynthia. Ah, ah. Wọ́n bí báyìí a máa bímọ. Ah, a máa bímọ, a máa bímọ. Ó jẹ́ dọ́sìn a máa bí rẹpẹtẹ. Ṣùgbọ́n nísìnyí, mo need láti build a very strong foundation for kàríà me. Stop it! You see how the effort to be telling me all that. Kí ni problem ẹ now? O ah, ah. dẹ̀ tún ní ẹ́fọ́sì láti máa sọ bẹ́ẹ̀ gbígbé ọjọ́ oyún lẹ́nu títí ẹ. Ọmọ tá ò wá ìwọ lọ yọ dànù. Really? So so no matter. Ó ń ṣì ni. Mo ń bẹ sọ̀rọ̀ fẹ́ gbé kóòṣì kan. Kí ni problem ẹ now? Seriously? Ah, Lawrence, kí ló ṣẹlẹ̀? Ṣé o wá fẹ́ lù mí ni? Ṣé o wá fẹ́ lù mí ni? Torí pé ọ̀ká pásókè báyìí sì, ṣé fẹ́ lù mí ni? Ah! ọ̀gbẹ́ni calm down o kò fi ara burúkú balẹ̀ i know my right okay i know my right i'll call the cops on you now kí ni problem ẹ má arrest ẹ àsì ẹ kí ló ṣe ẹ ah, ah ah jọ o wo it's my body and it's my choice eh when i'm ready to get pregnant i will and if you can't wait. You can get your sorry ass pregnant. Really? Really? Hey, yeah, baby. Hey, how you doing? I miss you too. my love. If I

man, I'm good, man. Kilo Shelley. Bro, it is what it is, man. Shit. They don't know. They don't know, bro. Man, better tell him, man. Shit. <coughs> Bọ̀ ní sùúrù, ní sùúrù, ní sùúrù, ní sùúrù, ní sùúrù. Tattoo làwọn. <laughs> Bro, you want... Okay. Ah. Boy, boy, boy. She's, she's plus sized, man. Uh huh. Ah, we all know you don't like plus size women. Fred, she fine or she not fine? Um, she. Oh, Kasoto no, on your bad but ó now. Oh, she fine or she no fine? Oh fine o, boy. Joy overflow. I never knew I could be happy again. Joy overflowed. I never knew I could be happy again. Now I found love. sure. you ready? Are you ready? I found my peace. I found my joy. I found my Jọládé mm. orun ìyàwó ló ń sùn bíbá irú orun wo ló sì ń sùn iná dídẹ́ Jọládé mm. mò ń bẹ sọ̀rọ̀ dídé dídé dídé mò ń bẹ sọ̀rọ̀ orun òṣìwò ló ń sùn mò ń bẹ sọ̀rọ̀ mo ní kó dìde lọ́la dìde kí ló ràn pẹ̀lú ẹ kí ló tó ṣojú àwọn courses tí mo ní kó ṣe tí mo register online ṣé o mọ iye tí mò ń gbèsè tí mo fi ń register àwọn courses yẹn wá ẹ́ why. But she got to dá ọmọ mi lójú ni. ò ń béèrè question lọ́wọ́ mi. mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ i'm not joking with you now <gasps> Did they dá Damn lójọ́ mo ń waste owó everyday kó fi ṣe online courses take those courses and become a better person what is hard in doing that tell me what is difficult. mo ti gbọ́ tó bá ti di máa tẹ̀kẹ̀ kò sí problem tí mo. dídé dídé dídé listen listen what is wrong with you. Eh, what is wrong with you? ṣùgbọ́n báyé mi jẹ́ ni. kí ló dé gan-an mo sọ pé màá ṣe nàá àbí kí ló dé. èmi ló pariwo mọ́ bọ́lá náà fọ́nrán ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ listen listen kí ló dé pẹ̀lú ẹ̀ what is wrong with you now? ṣùgbọ́n etí mò ń lọ ṣùgbọ́n báyé mi jẹ́ ni ṣùgbọ́n báyé mi jẹ́ ni mo ṣe wàhálà lójoojúmọ́ mo ń lọ mo ń bọ̀ títorí tiẹ̀ now It. No, uh, see, see, I am not joking with you. Enough is enough. Listen, Jide, Jide, Jide, now look into my eyes. Listen, listen. Wo, ojú mi kò Go tí bẹ́ẹ̀ sọ fẹ́. Listen, wo, mo ń jáde lọ́sìn. Tí bàbá fi padà wọnú ilé, tó o ṣe àwọn kọ́sìsì yẹn, tó o oh my god tí bá padà wọnú ilé tó o ti bẹ̀rẹ̀. Mo ti gbé mo ti gbé máa ṣe é ọmọ tó gún ni mò ń wá o arẹwà tó gún régé ẹ bá mi wá o aláìmọ̀kan tó yẹ òye ohun ẹni tó gún régé kiri ẹ bá mi béèrè láwọn alákọ̀ọ́lì tó wà rẹwà lé tó báyìí náà ó kàn Bọ́ládé kò lé tó báyìí náà. Stop, stop it. Stop it. Why are you doing this? Ojoojúmọ́ ló ṣe máa lọ rọjọ́ lé mi lórí. I see you don't love me anymore. No, no, no. Má sọ̀rọ̀ báyìí. Okay? Mm. You see? I love you so much. Trust me, you're the best. The only thing tó máa ń fàjà láàrin that àti Ojú me. I want you to be a better person and stop being lazy. That's it. Lẹ́yìn yẹn kò sí nǹkan tó ń fàjà láàrin mi àti ẹ̀. You're my woman and I want the best for you. What is it? Hello? Yes, I heard that you've been trying to reach me. Yes, I'm Cynthia. Yes, he's my husband. What? Where? Oh my god. Huh. Okay, fine. Yeah, I will stop by on my way from work, yes. I said I will see him after work. Yes. Thank you. Doctor, eh, I, I, I didn't know that he had um, diabetes. <clears throat> well, uh, people generally tend to overlook their health status. We advise them to, from time to time, go for medical checkups, but they don't listen. Your husband was actually rushed here because uh, his blood pressure dropped and he slumped and hit his head on the wall. Oh my God. Hey. And um, he has been battling type 2 diabetes. I need not tell you how deadly that is if it's not properly managed. Hmm. But anyway, you know, we have placed him on the intensive care unit and of course we do everything possible to make sure he's fit again, so. Uh, doctor, can we see him? You haven't seen him before coming to me? No, you said I should come to your office first. <sighs> um, madam, when I called you in the office to inform you about your husband, you said you were not going to come until after work. And this is probably not my business, but who exactly is this man to you? He's my husband. Oh. Let's go see him. we have a manage right? Hmm? babe. Okay. So babe, we Okay. I'm so sorry, eh? Yeah, babe. Okay. I'm sorry, I couldn't get something more filling for you. That's okay. But my worry. That's fine. Don't worry torí weekend báyìí Mhm. My oúnjẹ fún your phone. right. All right, baby. All right. I love you. I love you too. Later. Yeah. Baby got home, she's home. Wow. This is so dope. Ah! goodness. Your house is so beautiful. Ó ah! ah. Mo sọ pé tí mama délé ẹ̀ ń sìn, kékeré ní bíbá ẹ̀ máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́. O ta ló sọ pé bẹ́ẹ̀? Owó kí ló máa mú jọ? Ah, anything everything anything. I am telling you, wow, wow, wow. wow. Girlfriend. Ah, ó ti fine gan-an. Well, phone a ring, phone ring. Ah, yeah. One minute. Hey, what's up? Yeah, more okay, we should. One call. <laughs> All right. My killer should go to do. Okay, yeah. Bye. Mm-hmm. Ṣáwọn ni ṣe ó lè jẹ́ pé o ti máa lọ kó tẹ́lẹ̀ ní ẹ̀ bá pàdé ara nílé mi. Ah, ah, ṣé o ṣe mm. wo regardless ṣó ṣà ń tọ́jú ẹ̀. à ń tọ́jú ara wa lọ́run dẹ̀ ń tọ́jú wa ah, lọ́ládé inú mi dùn ọ̀pọ̀ wákìmí lélẹ̀ ni mi lè wait láti wákìwọ̀ náà lẹ. Mm. Oh, mm, iṣẹ́ kí ni mo gbà tó bá yẹ kó fẹ́ máa rí mi lẹ́nu ọ̀nà lójoojúmọ́ máa máa wà. ṣé mi yẹn tọkọ ẹ bá gbà ẹ láàyè. ìyẹn fi sílẹ̀ ọmọ mi ni ah ah mo mo ma bọ́dà pa ẹ́ azin azin lọ́wọ́ mi kí ṣe. ọmọ ewé ọmọ. so ilé ẹ. how's my imperfections. èwo tún ni ti ring kí ló fẹ́ fi ring ṣe. Fred mo fẹ́ fi propose Ami. Amy. ṣé o ṣe rán ọmọbìnrin yẹn ni. yes of course what, what do you mean by that. but but but ọmọ yẹn ọmọ yẹn ò ń ṣe type ẹ and you know that. Fred so tell me what's my type. Eh? sọ fún mi ìwọ ló type mi sí. ìwọ gan ìwọ èmi àti ọjọ́ mọ̀ pé òun like ọmọ tó tóbi. that's she's a fat and chubby girl you know that she's not your type. fair the only constant thing in life is change okay and mo ti change preference mi náà dẹ̀ nìyẹn kò sí nǹkan kan tó bá mi náà. ṣèyí ṣèyí ṣorí wọn mọ pé nǹkan tó rí gbà lọ́wọ́ ọmọ yẹn ló jẹ́ kó máa wùgbà tó ń gbó tó ń ṣe yìí mo gbogbo but but okay fine ayé ti ń ṣe rẹ we we be g's you know bọ́bọ̀ ni wa ayé ń ṣe rẹ but ewo tí ni proposal bra for what. Fred I have not told you pé tí ni kò wá ṣe best man na àbí ṣé mo ti sọ fún ẹ kí mo gbé lọ sọ́ọ̀tà báyìí and so stop stop worrying about nothing man so calm down you just watch and learn. ṣe yí. Fred tèmi yé mi mo mọ eh, it's a piece of my mind i'm telling you. is this a nice ring? take a look brother take a look. <sighs> actually it's a nice ring but kò erase fat pẹ̀lú nǹkan tí mò ń sọ fún Fred. You are just playing this girl. Fred, Fred, don't worry about it, okay? I got this. Okay. Huh? Okay. Ṣé ká lọ jẹun báyìí? Jẹ́ ká máa lọ, jẹ́ ká máa lọ. Jẹ́ ká máa lọ àti small star wàá oh. ṣeré. mo ti gbọ́ ẹ ẹ̀yin ọmọ ọmọ ọmọ ni ọmọ ta ni. Oh my God! Congratulations! She gone. Oh my god ha báwo la ṣe máa celebrate ẹ báyìí ó yẹ jẹ́ kí n gbé e jáde like i'm so happy. má worry a máa check calendar a dẹ̀ mú date. ẹ̀yin oní nine to five yìí ṣá gbogbo ẹ̀ lẹ́nu check calendar check calendar check calendar ṣé àsọjọ́ tó máa ráyè ká máa pop anything, tí ì máa gbé jáde. all right no problem bye bye. Joy overflow. I never knew. I hey. so we go first Yeah. Hello. Good morning. I'm glad I'm able to reach you this time. Good morning, doctor. It's about your husband, ma'am. He's not getting any better. Looks like You've not been following the diet plan and procedure we provided you with. I'm busy, doctor. <sighs> I can't be with him all the time. He is ill, ma'am. <clears throat> You need to help him. He has to help himself too. Maybe you can take some days off work and help him get around the house. Are you there? His regimen has to be followed strictly. Work, right? Oh, okay. Mm, yes. Um, all right. Uh, I'll see what I can do. Okay, ma'am. The last time you were at the hospital, I suggested a regular medical checkup plan for you, but you have not been coming. I'm um, sorry, I got to go. Don't you notice that you've been sounding fatigued and... I haven't. Probably out of breath sometimes? Doctor, um, I will see what I can do to my husband needs, okay? Bye. Ma'am? ṣàràgìrì nà ṣàràgìrì ò kí n ṣọmọdé ah gbogbo eléyìí tó ń ṣe yìí tó bá jẹ́ ibi tí mo ti ṣiṣẹ́ ló ti ń ṣiṣẹ́ wàá mọ̀ nǹkan tó yẹ kó ṣe. èmi náà ti máa tètè máa bá kàdárà tèmi lọ. babe ìgbà tá a ṣe gbéyàwó kó tó promise mi kọ́ lélẹ̀ o hmm. for better for worse to be together forever in good health in sickness. But now, kilo change? Kò tiẹ̀ lè dúró tì mí kí n fi gbádùn. Kò bá tiẹ̀ má ju ọ̀sẹ̀ kan ṣoṣo lọ. Odindi ọ̀sẹ̀ kan kí má lọ síbi iṣẹ́ ah, ah. kí ló ṣẹlẹ̀ gangan wò oúnjẹ yẹn kò jẹun ìwọ náà dárayá kíá dárayá kíá tó bá dọ̀sán kó ọ̀dà oúnjẹ wọn náà ṣe bí ọkùnrin náà ah tó kọ ń ṣe kí tipẹ́. Cynthia ṣé ìfẹ́ tó ní sí ní sọ́ọ̀nù ẹni èèyàn gùn jẹ ní iṣẹ́ lọ má ṣe báyìí fún mi má kí n kú báyìí o. for better, for, for worse. To do together, together forever. In good, in good health, in sickness. But, but now, now, can you change? change? Hey, eh, babe. Mo rò pé ó ti sùn ni. Oh, that question. Where are you coming from? Silent mo wa baby mo wo television. please. Kí ló wá dé lọ count mi? Ṣé Netflix account? Mo kàn fi wo àwọn Yorùbá movies kan ni. Why are you so upset? Kí ló ṣẹlẹ̀? Ṣèyí, nine thousand dollars is missing from my account. I don't know anything about that. But I could nine thousand dollars. I could be lower account hey, officer please. now. You think this is a joke? Stop playing dumb with me, okay? You know exactly what I am talking about. Baby, calm down. I, I used the money for something. Mo lówó ọ̀hún na nǹkan kan ni náà, fara balẹ̀. mi, ago mi, sweat mi. Iṣẹ́ tí mò ń ṣe I work hard, Ṣèyí. Baby, stop screaming now. It's late. The neighbors are sleeping ṣe ṣe o kékeré ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀ lélẹ̀ just know your first your second or even your fourth time. why you being all dramatic right now i want to sleep it's late. Ah. you wanna sleep. má jẹ́ kí àwọn neighbors rò pé wọ́n gba kúlíkúlí lọ́wọ́ ẹ̀ tó lọ́wọ́ nine thousand yẹn ṣe yìí. ọmọ stop screaming at me ló ah. ṣe é gan-an. ẹ dákẹ́ gan-an kí ló dé lórí nine thousand dollars ló dé ń pariwo I mean take a good look at yourself what other man is gonna be with you so because I put up with you now you are making noise up and down the place àwọn èèyàn kan wáyàn tó máa bá wọn náwó náà wọ́n dẹ̀ báyìí náwó òun pariwo I'm your man I'm putting up with your stupid ass alright so whatever belongs to you belongs to me. please please please don't even go there. Don't even go there. Tell me, what is that one thing that belongs to you that I share with you? Kí ló ní tí mo share. ṣe suffer me. fún mi? Èmi ni mo ń bú ẹ, ilé mi ló ń gbé, èmi ni mo What else do you want? Everything about you oh is me. God. You Even know this what? stupid ring tó rà kẹsàn mi lọ́wọ́ yìí, owó mi ló fi rà á, ló fi rà this damn ring, owó mi ló fi feel Now you are a very good storyteller, Netflix ló yẹ kó ti máa give me storyteller. Get the well out of the road for me. Ṣé yé? ó lè òṣì ó lè ọ̀nà ìgbọ̀n tí wọ́n mọ̀ ó lè ó lè. irú ọ̀rọ̀ òun ò wọ̀ ọ̀rọ̀ ayé mi lóde ojú mi lówó ó tún halẹ̀ mọ́ mi. wàláì ó rí ẹ ni o mọ̀ pé wọ́n tutù ó dàbí bọ̀tí èmi lọ́ládé fúnra mi ah màá fi eyín màá fi kọwọ́ map sí lára màá wo. Oh. oh. <laughs> anyway, it's awful. It's gonna pay my money back. My motto if I share my to ferry, I am gonna get my money back. Hmm. Hmm. Àbí ká fọlọ́pàá gbé ni. Ẹ eh, ẹ eh, ńlá lè jọ tó lọ mọ Don't worry about it, I'll sort it. Má gbó mi lọ́wọ́ it's gonna pay. Hmm, bó ṣe kí bó ṣe bó ṣe máa ń lọ balẹ̀ ni. <laughs> ó jẹ́ jòkó ó máa ń dé sìn ìjọ fara balẹ̀ ó ti ẹ̀fẹ́ kó ba ẹ́ ń bí gan torí wàhálà ìtura bọ̀rọ̀ náà ni. Ah! Ah! bẹ́ẹ̀ni ọ̀dákẹ́jà rẹ̀ ibo ló ti ń bọ̀ tó lókun lọ́rùn who are you talking to it's not your fault now i'm the one that stood so low to be dating a person like you kó tó dàbí báàgì sílẹ̀. báàgì sílẹ̀ tàbí kí ni mo bọ̀ yìí mate. Who the fuck is this? Who the fuck are you two? Oh, okay. Yes! But hold on, don't I know you? Do I actually not know you? I don't know you! I don't know you, but I dare you for the shame, my friend. Who the... Hey, hey, leave me alone. Let me talk to this guy. That's Let nice. me talk to him. That's nice. So, what ti ń rẹjọ́ mi kiri àbí? Ṣé ìsì... So, tí wọ́n bá tẹ̀ fẹ́ rẹjọ́ mi kiri, ṣé this useless, jobless... God forsaken, sit at home, bedwarming idiots ni wọ́n fẹ́ máa rẹjọ́ mi fún. àbúrò pé mi mọ story ẹ̀ ni ìwọ tó jẹ́ pé you sit at home twenty four hours a day you do absolutely nothing ò ń jẹun ò ń sùn ò ń yídi òfò káàkiri you now have the guts to come here and speak to me that way at least ọ̀rẹ́ ẹ̀ tó tẹ̀ ń defend ṣebí ìyẹn tẹ̀ ṣì níṣẹ́ gidi lọ́wọ́ you do absolutely nothing kí ló ń ṣe do you have a job what do you do do you have a business do you have any engagement in your life tọkọ ẹ bá fi ẹ́ sílẹ̀ nsinsin would you be able to exist one day without the support of a man in your life ìwọ wá ń bú èmi ò ń bá ẹ̀mí sọ̀rọ̀. ṣèyí ṣèyí. wọ́n gbẹ́nu ẹ dákẹ́jà rẹ̀ kó tó rí bí bread tó jù sínú mi tó yẹ kẹ́yìn méjèèjì kẹ́ máa rábàbà níwájú mi èmi tall sexy dark chocolate young man come down to your level just to date this fat bitch. Ṣé mo èèyàn mélòó tó ń lé mi níta? Do you know how many girls are on my case? Don't fucking play with me, I'm a fucking hot cake ẹ wo bí wọ́n ṣe lanúlẹ̀ I've tolerated too many shit from you in this house and you know that you're supposed to wake up in the morning and worship me like a god because I am your god Amina tí bá fi ẹlẹ́nsìn wọ́n máa sunkún kiri wàhálò lórí ọkọ adẹ̀ tó ń try láti manage ẹ fẹ́ máa frustrate effort mi sórí ẹ yìí ni. Don't judge the life I lead. Cause you didn't make me, you can not break me I'm meant to be treated like a queen Cause I'm beautiful in my own way Oh, don't judge the life I lead Cause you didn't make me, you can not break me Cause one man's food, one man's food is another man's poison Life is a radio. Tòrò tọ́jú sí mi, ẹ̀yin náà kàn sí ìyá, bí ìlú kankan ni. Yéèpo ti ń bẹ ní líìkì níbẹ̀ ní gbàǹjà. Àrùn tí ń ṣoṣù yẹn kọ́ ní ìṣọ́dún. Hmm. Olúkúlùkù àbí tiẹ̀ lára. Àwẹ̀ sọ̀rọ̀ bí Ọlọ́run. farmers in different homes. Yeah, yeah. Different strokes for different folks. You are the architect of your ordeal. Don't be the product of someone else's thought. Majasi koto, majasi gegele. Ibi kan ṣáà ló máa já ìyàwó ni máa ku. òní kú. àwọn ó kọjú sí ẹ̀kọ́ta ọ̀rá ó kẹ̀yìn sí ẹ̀kọ́ta o. bó bá kú wọ nìkan tẹ́rù ara rẹ̀ pa. torí pélé ẹni láti ń jẹ́ èkúté onídodo ní tẹ̀yìn yìí. babe hmm? wọ́n kọ́ ló sóúnjẹ yìí. so ṣé poison wà náà ni. Ah, rárá o mi ò sọ bẹ́ẹ̀ o ìjọ sẹ́yìn. Hmm. ọmọkùnrin i'm getting tired seriously tired of gbogbo nǹkan tó ń ṣe yìí ah ah ó ti ń sú mi bọ̀ náà mi ṣáà ní para mi fún ẹ ìwọ̀nba tí mo lè ṣe ni mò ń ṣe yìí tó bá mọ̀ pé ò jẹ bóyá kò gbé sílẹ̀ ṣó ti gbọ́. Ah. and secondly eh, monday mo máa resume iṣẹ́ ok kò tètè ṣara gírí kó mọ bó ṣe máa máa tọ́jú ara ẹ̀. Ah. jẹ nǹkan tó máa jẹ. okay I'll do that later. later. Yeah. Hmm. Cause you are beautiful in your own way. You don't belong to where you are not cherished. Family, life I lead. Cause you didn't make me, you can break me. I'm meant to be treated like a queen Cause I'm beautiful in my ṣé bèbí yóò ní bínú tó bá dé tó bá bá wù. òun oh, fred gbàgbé yẹn jàre. wọ́n ti sí ni lọ́rùn. máa gbọ́ mi gbọ́ mi ò fẹ́ gbọ́ jẹ́ kọ́ ọmọ ìmọ̀ bó ṣe lọ má parọ́ fún mọ́. gbàgbé gbogbo yẹn mọtí. ok ṣé o máa gbọ́ ṣé o kí n máa kú bẹ́ẹ̀ sùn tọrọ ṣé o mọ ti ń jà báyìí mm. ṣé o kẹ́ ti ń jà. I know. ọmọ ẹ máa pọ̀ ọlọ́pàá fún ẹ. ta ni. ọmọ tá à ń sọ yìí. àmín. Ah, má jẹ́ kọ́ ọmọ ipò ọlọ́pàá fún mi. Fred aláìtàlà wọn bí da wọn bí da débẹ̀ sẹ́. ṣé orí tó bá ti délé tán mi ní bẹ́ẹ̀ dá sí i mo ti ọmọ kí mi máa sòtọ́ fún. èmi mo mọ ibi tí mo ṣiṣẹ́ ọmọ sí gbàgbé. ok mo ti bọ́ mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. àmì máa pọ̀ ọlọ́pàá fẹ́ mi. Ah. I'm the best thing that happened to that fat bitch. Gbàgbé, leave it alone. Mọtí, they no born am well. Màmú, màmú. Ṣèyí lẹ́gbẹ́ òbó yóò mẹ́rin tó ń bá fà Ṣèyí. kí ni èwo la tún rí gbọ́ báyìí heavyweight champion kí ló dé. what is ah. this what is this mess kí ló tó ṣe bolé mi báyìí ah, ta ló kó gba bọ́ ìdọ̀tí sílẹ̀ fún what is all this. tani màá tún fi sílẹ̀ fún who else of course you gotta clean it up no. kúrò kúrò yẹn ti dàrú kúrò kúrò ti yàgbèrè orí ò gbéṣẹ́ yìí ó mọ ọdún òun sọ ni èmi kébù wá kílì fún ẹ orí ẹ ti dà ó ti jágbe. ìwọ ni hey ọmọ ẹfọ etí mi must be raving mad nínú ilé mi nínú ilé mi má gba etí mi orí ẹ ti bàjẹ́ mo fún ẹ ní few minutes kó tó gbé ìgbà ìṣe nígbà tó bá ṣe fún ẹ ní èdè yìí ṣé fẹ́ yẹ mi wẹ̀rẹ̀ ni. ṣe rẹ̀ ní ṣe yokozuna. go tó my ṣe jàre. Hey baby. Hey my love, how are you? Yeah, that's my baby. Mm. Surprise! I made dinner. What? Yes. <laughs> this must be a joke. Ah! didn't walk. Yeah, yes, I've been learning. Um, <laughs> as a matter of fact, I've been. Come on. <laughs> yeah. Um, as a matter of fact, um, I started the um, digital marketing class as well. <laughs> No way. Yes. way. Come on. Go man. Babe, in few weeks. uh, I'm gonna be an expert in marketing. Like, oh that's my girl. <laughs> oh no, that's my girl. Nǹkan tí mò ń Madam Marketer. Yes. <laughs> that's it. Yeah. Huh? Come on. No, this is this is good. If yes, you are right because only lè but about a bá jẹ ní gbígbóná ó máa ní I was just joking. <laughs> then was like, ah, <sighs> now let me have a taste. yeah. I love it. <laughs> I love it. Mm. Mm. Oh, I love it. I love it. imperfections and not the end of me, not the end of me. Too fat, too skinny, too short, too tall, too anything. There's a sense that we are all to something, and me. Ah. Right your first day. Thank you. Okay. I'm sure you enjoy yourself at work. Huh? Are you liking it already? Yes. <laughs> All darling. Okay, jẹ́ my wẹ̀ fọwọ́ kọ́ into kí my My imperfections are not the end of me. You are under arrest for multiple money fraud. You have the right to remain silent. Anything that you say or do can be used against you in the court of law. You have the right to an attorney. If you cannot afford an attorney, one will be appointed to you. Do you understand these rights that I have read them to you? Let's go. baby. Mm. My beautiful, sexy lolly. Ah, she wants a baby. she <laughs> wants. kí <laughs> is a good news, baby. Oh, come on. Babe, babe, my stress, I told you. Come on. Ah. Oh. Má stress ara ẹ̀ ṣo ti That's my baby do. Uh, so everything to set, Abby? Yeah. You need to sit down. Hmm. Okay? Mm-hmm. mm-hmm. Stop right here. Mm-hmm. mm-hmm. Jẹ́ kí Tinúkẹ́ máa rest nínú ẹ̀ pẹ̀lú ẹ̀. happy for you. Look at you. You must fit a gun. Congratulations. Lola. Oh, ah, hi, Bayo. This is um, Meet Bayo, my buddy at work. Yes, uh, we met already. Oh, wow. Oh. Do you haven't told me your name. I'm Bayola. I'm I'm Amina Tarako. You can call me Ami. Uh, I'm Ami. Nice meeting you. だよね。 <laughs> ta ni bọ̀bọ̀ yìí. ṣe mo sọ fún ẹ pé kọ́lẹ́ẹ̀dì mi. ẹ tún ti bẹ̀rẹ̀ o. he's a cool guy you know you like him. Hi, Bayo. Yeah, okay. Oh, no, thanks. Oh, you're turning a beautiful lady down? Oh, no. That's not nice. Oh, no, no. It's Oh, I'm sorry. that's my. Rita lórúkọ mi. Oh, I'm Lawrence. Nice meeting you. You look so perfect. Not to you Look, what we observing all these ladies, you are the most en esto. <laughs> Please stop. I can just wait to take it. What, what do you do? Tell my mind. Hmm. I'm an IT engineer. You won't call. Well, I'm a preschool teacher. Oh, you must love kids then. Oh, I love kids. Oh, wow. I'm hoping to get mine someday, at least with the right man. That's a good. Morning, done. Do you have kids? Mm-hmm. no. Okay, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun púpọ̀. Thank you very much for coming. Ah, nǹkan rere báyìí la máa máa rí bára wa ṣe láṣẹ Elédùmarè ọba. Ah, bó ṣe ń lọ náà nìyẹn kò tí ì tán síbẹ̀. Nǹkan tó wa hàn ká fi ẹ̀sọ̀ ẹ̀ra jó lónípẹ̀rẹ̀ jogi. Ẹ jọ gbogbo èèyàn tí wọ́n bá ọlọ́mọ yayọ̀ pátápátá. ẹ jẹ́ ká dìde kí Uh, DJ, can you please key in the music at the moment right now? Joy. You want to dance? If you promise not to dance better than me. I could be happy again. Now I found love. found my peace. I found my joy. I found my life again. I want my child. Who are you? I am your mother. Who are you? I am your mother. What an happy birthday. Come, Dele. Dele. Come, Dele. Kí ló dé? Wọ́n láti èmi náà ti ń ṣe ti ń pọ̀ o. Èmi test ọ̀la test gbé mọ́tò pàdé wa bí ṣe bá lóògùn kí nǹkan bọ̀ nǹkan lọ yọ nǹkan tí nǹkan bọ̀ yọ. So tí nǹkan bọ̀ nǹkan yọ nǹkan tí à ń ṣe yẹn ó ti rí bákan lára ẹ̀. Dele! Ẹ̀jẹ̀. láàárọ̀ lọ́sàn-án lálẹ́ o oh, because mi o dẹ̀ ní o hide tó bá tún fẹ́ hide nǹkan. very mad what if it was a timing bomb. ní ìwòye táìmù àti bọ́ọ̀bù ṣiṣẹ́ papọ̀ ẹ̀jọ́ bẹ́ẹ̀ pinnu sí mi. wíwò yìí táìmù àti bọ́ọ̀bù ṣiṣẹ́ papọ̀. ìwọ ṣe ìyàwó yẹ ìwúyẹ dànù. maybe we should just go for a DNA. I need to know from you. Kí ló Is there something else that comes inside of you at some point and leaves you without me knowing? Ètò sọ pé kò sówó lóde yẹn, kí ló ní kọ́ni ọ̀sìn lóde o? Ọkọ pàápàá wọn lóde. Irú kí ló tún fẹ́ mọ̀? Obìnrin ni ọkùnrin ni mí. Kí ló tún kò tá fẹ́ mọ̀ Look at me in the face! And you're still saying that I am mad! Ah! Ṣé ìwọ ni olùgbèjà aláàbò ni? They're not even letting me enjoy this marriage. Mi ò dẹ̀ ní gbọ́, mi ò ní gbà fún gbogbo yín. Bí mo ṣe mo máa correct títí títí ẹ bá fi yí padà. Ìwà ìbàjẹ́ ó ti pọ̀ jù nínú ìlú yìí. Adé ń fi ìwà ìbàjẹ́ yìí, Adé fi ń ṣayọ̀ lójoojúmọ́. Yẹmísí fi fúláàtì ẹ̀ lẹ̀, ó wá sí fúláàtì yìí. Ó sọ fẹ́mi pé ẹ pé music tẹ́mi play pé ó ti loud jù láì ṣe pé òun ló gbalé fún mi. Ah, wo bí wo má lọ lé o bí mo ṣe sọ fún yẹn jẹ́ kó rí bẹ́ẹ̀ o. màmá tó bímọ mi ní Ìlọrin màmá tó tún bí yẹn granny Ayọ̀ká ṣẹ̀mọ̀. ẹyẹ ìgbà tí mo wà ní kékeré wọn máa sọ sítórí ẹyẹ great grandma mi Ayọ̀ká abẹ. èmi àti Ayọ̀ká lẹgbẹ́. mo wish láti mọ ibi tẹ́ ti wá ní bóyá lands lẹ ti wá ní. mi ò wá láti section kankan ní estate ìlú tiwa. ó rẹ̀ ní kúrè what do you mean. ah excuse me i'm going i'm going i'm going. wọ́n ti bẹ̀. èmi ti ọgbọ́ ẹni tí mo sọ yẹn ni kó lọ wá tó o bá ti lè rí náà ṣe tó yẹ kí n ṣe ṣé o rí tó o bá ti lè rí ẹni tí mo sọ fún ẹ tó o rí imú wa báyìí ẹ máa sọ bí tí màá rí wà fún ẹ.